tọ́ka sí gan níbi tọ́wẹ́ dé olúwa ẹlẹ́dàá wa mọ̀. olúwa ẹlẹ́dàá wa ń kọ́ ànábì sallallahu alaihi wasallam kọ́tara àwọn àyà yìí máa ń pè kò sí nǹkan kan tó wúlò fún bí kọ́pa àwọn kèfèrí yìí àwọn kèfèrí yìí kọ́pa àwọn àwọn ẹni tó ti pèpèpè tó ti bá sọ̀rọ̀ títí tí àmọ́ tán kọ̀ láti gbàgbọ́ má bá sùkò jẹ́ jù bá ń lọ mọ́ ó tó gẹ́ ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرى للمتقين الولد أفن النبي موسى عليه السلام ولهم فني تراكا تنجى أولو سيكنيا يعني láàrin òdodo àti rọ ìmálẹ̀ àti òkùnkùn. tíra ta fún musa yìí ọjà tí musa àtàwọn èèyàn rẹ̀ kìí ṣe ti yín mọ́ wà káràmbà nílọ́ọ̀bì kan tura nabi tolu aransi ọ̀la nabi muhammed sallallahu alayhi wa sallam wíjọ́ fún anabi sallallahu alayhi wa sallam ní ojú ọjọ́ lójú alukur'an olóńbùkátà kọ́ ọ̀ma dáadáa. kèsìkè ń bùkátà kọkàgbé kèsìkè ń kàn bùkátà kọjá ike nǹkan míì ló fi ń ṣe áà kọjá pọ̀ ń tẹ̀lé kọjá pọ̀ ń lò àmọ́ kèsìkò àlọ́ máa gbé wèmí ọ́ máa gbé sáyà gbé wèmí sáyà báwò. síra ta fún musa alfurqan ni olùsèkìyàn láàrin mọ̀nà àti ìsìnà wàhíyá ó ti jẹ́ ìmálẹ̀ ohun gangan fúnra ara rẹ̀ ìmálẹ̀ ni. nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ òun náà ní pé ìwé tá a fún Musa yìí dìkírọ́ ni ìwé ìrántí ni lilmuttaqin fáwọn olùpáyà Allah bẹ́ẹ̀ ni àwọn tírà tó lu aṣọ kalẹ̀ àwọn olùkọ́yà Allah ló máa ń sàǹfààní bẹ́ẹ̀. ní bẹ́ẹ̀ yìí náà ká Al-Qur'ani níbi tó lọ́wọ́ àti sọ pé dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin níbi wọ́n sọ pé wa dhikra lil-muttaqin nípa ìwé ta fún Musa ìwé ta fún anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní hudan lil-muttaqin àfihàn màná ní fáwọn olùkọ́yà Allah eléyìí ta fún Musa ìrántí ni ìrántí Allah ni fáwọn ẹni tí ń pààyà Allah torí ẹ ìpáyà Allah ló lè jẹ́ ká sàǹfààní lára ní tólúwa fi ránṣẹ́ sáwọn aránṣẹ́ rẹ̀ téèyàn ọba ti jẹ́ni tí ń páyà Allah gbogbo nítorí ni wọ́n sọ̀kalẹ̀ kò lè wúlò fún ọ gẹ́gẹ́ bí ìṣesí ẹni tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí láyé lónìí ti ṣe rí wọn à níbẹ̀rù Allah wọn àti ẹ̀wọ́ ní tólúwa sọ̀kalẹ̀ ṣẹ̀kan àwọn tá a lẹni tí ń pààyà Allah àwọn làwọn ẹni tí ń tẹ̀lé àṣẹ rẹ̀ láti ń jìnnà sí nítorí wàá kọ̀ fún un alladhina yakhshawna rabbahum bil-ghayb olúwa sàlàyé rẹ̀ àwọn làwọn ẹni tí wọ́n bẹ̀rù olúwa wọn ní kọ̀kọ̀ wa hum min as-sa'ati mushfiqun wọ́n sì máa ń bẹ̀rù gbẹ̀ndàlùkìyà yàtọ̀ sí ìtàwọn kẹsìrì ọmọ abèrè péjọ ní òdì ẹ má wulẹ̀ halẹ̀ má wa afẹ́ má gbà tí àwọn olùkọ́ yà Allah wọ́n bẹ̀rù ọlọ ní kọ̀kọ̀ ẹnbàṣì ń bẹ̀rù ọlọ ní kọ̀kọ̀ yọ bẹ̀rù rẹ̀ ní gbangba wọ́n sì dání tí máa bẹ̀rù ìgbéǹdàlù kìyàmù. وهذا ذكر مبارك أنزلناه tí ìwé tá a fún Musa tó bá jẹ́ wàríkọrọ lẹ́lmọ́tàkì ìrántí fáwọn olùpáyà Allah olúwa wa ni ẹ má ti lọ jìnnà wa hadha dhikrun mubarak alukurani òun jẹ́ ìwé ìrántí tó tún jẹ́ èyí tá a ṣe ìbùkún fún ìwé ìrántí tá a tún ṣe ìbùkún fún torí ẹ̀ la sọ pé kò sí nǹkan kan tolúwa fún ọ̀kan nínú àwọn ànábì tó ti síwájú tolúwa fún ànábì ní tó dáa jùlọ. wọ́n ní ìwé ànábì Musa rikra lil muttaqi olúwa wa sọ pé wa hadha dhikrun mubarak èyí tá a fún muhammed sallallahu alayhi wa sallam yìí wíwẹ̀ ìrántí ni táà fi rántí allah ọ wá sí àkójọpọ̀ ìrántí eléyìí tọ́jà pé a ti bò fún fún wájẹ́ ìsítí ìrántí eléyìí tó ṣe pé a ti àlùbáríkà fún allahu akbar eléyìí jẹ́ orí ńlá kan tó lu àtúnṣe fún àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam wípé ìwé ìrántí àbíbùkún èyí tá a ti ṣèbùkún fún ńlá alukur'an báwo wá ní gbàdá ti mọ̀ pa alukur'an ìwé oníbùkún nu ìwé oníbùkún ni káàlì gbé alukur'an yẹn ká máa fi rárá alibarika alibarika kálá kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ abẹ́nu rẹ̀ rúnrún káwọn ti tún ń ń pékin sáńbíọ̀ kò sí mbẹ ẹnìkan ní tó sọ kọ́ alukura ni ètò ìwé alálùbáríkà ni alálùbáríkà ni ìdí tá à ń fi sókè rẹ̀ nù pé ìdí táwọn fi ń sókè rẹ̀ nù àwọn sókè rẹ̀ fọlọ́wọ́ àwọn sókè rẹ̀ fọlọ́yè àwọn sókè rẹ̀ fún gbajúmọ̀ àwọn sókè rẹ̀ fọba wọn fi lè bá káta wọn á kú bídí àti ńgbà tó ìwé alálùbáríkà àná ni tó sọ ọ́ ni àbó ti jẹ́ ìwé alálùbáríkà láti ìjọ tó lu wa tó ti mú kí alukurani tó ti sọlọ́rọ̀ láti ìjọ tó ti sọlọ́rọ̀ tó ti jọrọ alálùbáríkà torí pé gbogbo ọ̀rọ̀ tó lu wa wá sọ ọ̀rọ̀ alálùbáríkà ni ó ti ṣe wá jẹ́ nǹkan tó ṣe é pé ìwọ ọmọ wa fẹnu kó ọmọ fi ra yà ṣé nígbà ní kọ́ máa fi tẹnu àti kọ́ máa kakọ́ máa ké kọ́ máa túmọ̀ rẹ̀ kọ́ máa lò nínú gbèsè ayé rẹ̀ àwa awi tán àwa ya ẹnu tó rùn tí ń rùn burúkú àwa lòun kí ìsìnkú rání tábìọ̀. bẹ́ẹ̀ni rẹ̀ ọba náà gbọ́dọ̀ kíìsì ẹ̀ wọn bẹ́ẹ̀ ní bọ́dì pé kó kíìsì ẹ̀ séyìn ń dàbí títẹ̀lé tí wọ́n kọ́ tẹ̀ láṣẹ tó wà mí. وهذا ذكر مبارك eléyìí ni tírà eléyìí tó ètò jẹ́ pé a ti ṣe ìbùkún fún alukurani ètò kò sí ẹni náà bí wípé àwọn fẹ́ gbé nǹkan kan wọnú Al-Qur'ani tó jẹ́ àsáwọ̀ àwọn fẹ́ gbé wọ́ gbáwájú àbáwọn fẹ́ gbé wọ́ gbẹ̀yìn àyè á títí fún wọn láéláé torí láyé tihil bọ́ọ̀kìlù min bayni yadayhi wala min khalfihi aburú ìbàjẹ́ kì wọnú Al-Qur'ani gbáwájú àbí gbẹ̀yìn rẹ̀ Allahu akbar eléyìí ò sí fún tíra mi jama ò sí fún tíra mi tanzilun min hakimin hamid. الوان لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد ìwé tá a sọ kalẹ̀ ní látọ̀dọ̀ ọba tọ́jú ọlọ́gbọ́n ọgbọ́n tó dópin ọbẹ̀ ẹ̀yìn dáhìn ní gbogbo gbà lórí gbogbo tó bá ti ọba àjẹpọ̀ wà ń pò kọjá ọba wà ń pò ókú díẹ̀ káàtó ọgbọ́dọ̀ yin Allah kílẹ̀ bá yọ ilé ìtumọ̀ sí pé olú ẹlẹ́dàá wa ó ṣe alukur'ani ní ìwé alálùbáríkà ìwé alálùbáríkà ìyẹn ni kí látàrí kíkẹ́ rẹ̀ ọmọ tara rẹ̀ gbalada tabua olú ẹlẹ́dàá wa látàrí kíkẹ́ rẹ̀ ọmọ jásí kó ń jọ́sìn fún Allah torí ẹni alimami Suyuti rahmatulahi alayhi nínú tírà rẹ̀ al-Ashbah wan àtàwọn míì náà náà lọ́kọ̀wé tírà al-qawaid al-fiqhiyya wọ́n ní àwọn gbólóǹkan wà tó ṣe pé wíwí wọn ìjọsìn yálà a fi wíwí wọn dàníyàn pàǹjọsìn àbá dàníyàn pàǹjọsìn tó ọba ti wí ta ìwé ìjọsìn yóò máa já fún ọlọ́dọ̀ Allah nínú rẹ̀ lálùkùrọ̀ àná torí àwọn bùkátà láti dàníyàn kó tó kí alukurani pé mo fẹ́ jọ́sìn fún Allah torí pé tó ń bá ti ń wí báyìí jọ́sìn sọ nínú bùkún tó lọ́wọ́ ṣe fún alukur'an ònìyẹn máa mọ̀ máwọn tíra tó síwájú òríjìnà àwọn kan tó yí padà kan tó tójú bọ̀ tọwọ́ bọ̀ á gbọ́ pé bóyá tó bá ka nǹkan kan nù rẹ̀ wọ́n gbà ládàá kan tí alukur'an láàrin ńlá mọ̀ yìí tọ́ ilé ìbáyé wa. olúwa ẹlẹ́dàá wa ó ní. وهذا ذكر مبارك أنزلناه أنزلناه ó túmọ̀ sí pé òkè gbogbo ẹ̀dá lolúwa wà nítorí pé tí ọba jẹ́ kókè lọ́wọ́ òtún ni ó ti jẹ́ pé wọ́n sọ kalẹ̀ tí wọ́n bá fẹ́ sọ nǹkan kalẹ̀ sátìsàlẹ̀ wọ́n ti máa gbé lókè ní àbátòkè wọ́n ti gbé wálẹ̀ àtòkè wọ́n ti gbé wálẹ̀ eléyìí náà tún bẹ́ẹ̀ nù àwọn ẹ̀rí tí ń tọ́ka sí uluwullahi al-mutlaq kíkólú ẹlẹ́dàá wa ó lékè gbogbo nǹkan òkè gbogbo nǹkan pátá korongodo iná lọ́wọ́ kò sí nǹkan kan tọ́ga láyè tayọ bí tolúwa wà olúwa ẹlẹ́dàá wa kò sí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tó dá tọrọ kiriká rẹ̀ ṣùgbọ́n ń rọ kiriká gbogbo nǹkan pẹ̀lú òmà rẹ̀ torí ẹ̀ nǹkan kan sí nínú àwọn ẹ̀dá tó lu adá pé ó yípo Allah látòkè délẹ̀ ń bọ́ kò Allahu akbar ìlú ẹlẹ́dàá wa òkè lọ́wọ́ àwọn yáà ní túmọ̀ ọ̀rọ̀ yín tí wọ́n máa sọ pé ọlọ́run bẹ pẹ̀lú wa ń bì ọlọ́run bẹ pẹ̀lú wa báwo Allah ó wà pẹ̀lú wa níbikíbi tá a bá wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ àmọ́ pẹ̀lú pàápàá rẹ̀ ń bọ́ lọ́wọ́ òkè agbọ́ọ́lá rẹ̀ lókè gbogbo sánmà méjèèjì bẹ́ẹ̀ lọ́lúwa ẹlẹ́dàá wa wà. afa antum ṣé ẹ̀yin ń takò kùránì sẹ́yìn takò kùránì kùránì tó hàn tó bó ṣe hàn tó yìí sẹ́yìn takò ni ẹ sọ̀rọ̀ káká mà kọ́lá ẹni tí ń takò ní lè sọ̀rọ̀ torí kọ́ mọ́ bàa sórí ibú ìjọ ọmọ ooru lálálá sọ alukurani ò ṣe takò ọ̀ràn yẹn ní ká tẹ̀lé. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين olùwàlẹ́dà wa ń sàlàyé apá kan nínú àwọn àdẹ̀rà rẹ̀ tó ṣe fáwọn ànábì rẹ̀ nítorí pé Suratul Anbiya yìí nínú àlórúkọ súra yìí Olúwa ń sọ fún wa nípa àwọn ànábì wọ̀nyí lọ́kọ̀ọ̀kan irú kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn irú kí ni wọ́n fojú wì iná rẹ̀ irú báwo ni wọ́n ti bá àtakò eléyìí tó ti pọ̀ gáà pàdé lọ́dọ̀ àwọn èèyàn wọn olúwa ni walaqad atayna Ibrahima rushdahu min qabl wa kunna bihi alimin olúwa ni ó dájú pé a ti fún anabi wa ibrahim aleyhi salam àti fi mana àti fi mana láti láti ọjọ́ tó ti pẹ́ láti ìgbà tó ti wà ń kékeré rondo lolúwa ẹlẹ́dàá wa ti fi òdodo mọ́ àwọn ẹ̀rí eléyìí tó múnádóko láti kékeré láti fi mọ anabi ibrahim aleyhi salam olúwa ẹlẹ́dàá wa. قالوا وتلك حجتنا آتينا إبراهيم آتيناها إبراهيم على قومه إليه لواوي جريوة أفوى النبي إبراهيم فوي ياري أفوى النبي إبراهيم فوي ياري torí ẹ̀ olúwa ti fi hàn wá nínú òfin ní mana tó ṣe fún Ibrahim ó ti ṣe rí ìràwọ̀ tó lólúwa mi ni mo ti ń wá tipẹ́ mi ò gbọ́dọ̀ jẹ́ abọ́gibọ̀ pẹ̀ gẹ́gẹ́ bíi tàwọn bàbá mi olúwa ẹlẹ́dàá mi kọ́ ní igi olúwa ẹlẹ́dàá mi kọ́ lé pẹ̀ eléyìí táwọn ń péjọ síwájú rẹ̀ tí wọ́n ń sìn. olúwa ẹlẹ́dàá mi òun náà lọ́sẹ̀dá mi òun lọ́jọ́ ra yàn lé lórí kíkí máa jọ́sìn anabi ibrahim aleyhi salam olúwa fi mana orí ìràwọ̀ olólùwà mínú yàtọ̀ sí igi àti ìpẹ́ táwọn èèyàn ti ń bọ̀ gbàtílẹ̀ oṣù láàrin pé ìràwọ̀ yọ gbàtó sà ìràwọ̀ ó ní a la uhibbul afilin àwọn kájọ ẹgbẹ́ yọ yọ yọ pamọ́ yọ yọ yọ wọ èmi ọ̀fẹ́ eléyìí ò lè jẹ́ olúwa mi nítorí tó bá jẹ́ olúwa mi ní ìgbà tó yọ ìgbà tó bá wọ̀ ńkọ́ tí nǹkan kan bá ń ṣe mí tí mo bùkátà ràn lọ́wọ́ rẹ̀ kó ní ká wá lọ. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ olúwa ti fẹ́ fi ànábì Ibrahim aleyhi salam mọ̀nà mi. àwọn bá ti wá sí àwọn òsà tiwọn gbogbo àwọn òsínlé ìgbà wo lẹ́ẹ̀nà òǹpé tọ́ dáhùn Ṣàngó ìgbà wo lẹ́ẹ̀nà òǹpé tọ́ dáhùn Ògún ìgbà wo lẹ́ẹ̀nà òǹpé tọ́ dáhùn Èṣù ìgbà wo lẹ́ẹ̀nà òǹpé tọ́ dáhùn Alágẹmọ ìgbà wo lẹ́ẹ̀nà òǹpé tọ́ dáhùn Ẹ̀yọ̀ ìgbà wo lẹ́ẹ̀nà òǹpé tọ́ dáhùn Ọ̀rẹ̀ gbàwó lẹ́nà lẹ́nà pé tọ́ dáhùn òṣògìẹ́ òṣàpópó ńgbò dáhùn irọ́ lásán torí anabi ibrahim alayhisalaam ọlọ́ ìgbà tó yọ tọ́ràn kankan ńgbọ́ sì tún yá ọwọ́ àrímá kápẹ́gbà náà ni a need emergency tálákù tọ́ ńgbọ́ yá ọba tún rí yọ orí tó yí rogodo tó tóbi. Onye haza hádà rọ́bì hádà akbar olúwa mi lélẹ́yìí lẹ́yìí tóbi jù a ńgbà tó tó ti kó náà tún wọ̀ ó ní tó lùwọ̀ bá fọ̀nà mọ̀ mi inú àwọn tó sì nà wọ́n gbogbo àwọn eléyìí tó tó tó sùn pẹ̀lú fi mọ̀nà fi gbọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ ni qablu ama ibrahim aleyhi salam a sì mọ̀ kọ́ lẹ́tọ̀ sí ká fi mọ̀nà ìdí nu tá a fi fi mọ̀nà ìwọ ò tí ì lẹ́tọ̀ sí mọ̀nà ló fi bára rẹ lórí ìsìn ọjọ́ máa ṣàdúrà ọjọ́ máa ṣàdúrà wọn kọrin ìgbà fóòsà wọn jẹ sẹmẹlẹ wọn forí sọfin ọmọ kí nǹkan ti ọ nǹkan ọba máa ti ọ ẹsẹ̀ tó ń jẹ mọ́lẹ̀ ọba kú egun nìkan egun ọ̀dà orí tó ń ti sọ mọ́gìrì bóò lórí jẹ́ ti jẹ́ irin ni wọ́n rọ síbẹ̀ ni àbí egun orí rẹ̀ egun lásán yọ fọ́. tọ́ eléyìí jẹ́ bá wọn. anabi ibrahim aleyhi salam olú ẹlẹ́dàá wa fi mànà nítorí pé olúwa rí i pé ọ̀nbẹ́nu ẹni tó o jìnkì rẹ̀ pẹ̀lú mànà wọ́n gbà á kúrò lọ́wọ́ àmì ìsìnà àtọ́jú fọ́ àmọ́ dáadáa ó sì ń bẹ́nu ẹni tá a sòrè wa fún ìdí inú tá a fi fi mànà. Ibrahim ọjọ́ orúkọ kan tó jẹ́ orúkọ Ibriya kìí ṣèdè lárúbáwá wọ́n tún máa ń pè ní Ibrahim Ibrahim Ibrahim àwọn olóyìnbó náà ní Abraham Ibrahim àbí Ibrahim rushdahu imanare ẹnìkan ò títọ́ létí ní mànà àfi Allah ìdí ni tó fi gbọ́dọ̀ máa fi Allah títí kó fi ọmọ náà Olúwa sọ pé ihdina siratal mustaqim ọ lágbára rẹ̀ mi ò lágbára rẹ̀ ẹni tó lówó bá fi mànà ló máa ń mànà a gbọ́dọ̀ máa ṣàdúà tọ́ba ti wá mànà eléyìí ń gan ọjà bí kò kú sórí ojú ọ̀nà mà nítorí pé mo ti mànà rí mo ti nà orí bú nìyẹn àmọ́ bó ti ṣe wá jẹ́ pọ̀ mànà ọ̀ padà ṣubú má ọ̀ padà sìnà má orí ìmànà lọ sẹ̀mí ló fi kú ni wọ́n ń pè lóríire òdodo torí innamal a'malu bil khawatim innamal a'malu bil khawatim èyí tọ́jà nínú àwọn ẹsẹ̀ ó lè tá a ṣe láti kágbá. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين أنا لا في من أما إذ قال لأبيه وقومه أنا والدي نقبع باتي النبي إبراهيم عليه السلام tó ń sọ fún bàbá àtàwọn èèyàn rẹ̀ ìfinimànà náà lóluwà ń ṣàlàyé yìí báwo lóluwà ti ṣe fi Ibrahim mànà àlàyé rẹ̀ ni. ní ìgbà tí Ibrahim sọ fún bàbá àtàwọn èèyàn rẹ̀ ìfinimanani èèyàn lè dárú gbogbo orú ọrọ yìí sọ wọ́n sì pé ní wàkọ́ùmì yìí nítorí pé nínú wọn ni bàbá rẹ̀ ti jáde bàbá rẹ̀ àwọn ẹni tó jáde nínú wọn àwọn èèyàn rẹ̀ ni wọ́n máa pè wọ́n. àwọn tó wá pé màmá lásán ló ní nínú àwọn èèyàn yẹn màmá lásán ló nínú ẹ̀yà yẹn àwọn èèyàn yóò ní jẹ́yàn rẹ. olúwa sọ pé wa idh qala Musa li qawmihi ya qawmi lima tu'dhunani ẹran wọn létí nípa àgbàtà nàbí Musa sọ fún àwọn èèyàn rẹ̀ pé ẹ̀yin èèyàn mi kí ló dé tẹ̀ ń fara ni mi. àyà lẹ́ آية تتللي قلوا أسكي وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة yaba ní israẹla ló ń pè wọn ẹ̀yin ọmọ israẹli kò sọ pé mi ọmọ israẹli ẹ̀yin ọmọ israẹli wọn ní nítorí pé àwọn abànú israẹli wọn kì í sèyàn anabi Isa nípa pé Isa kò ní bàbá àwọn èèyàn ya àwọn èèyàn ya náà láti wá rántí Ibrahim aleyhisselam ó ní bàbá láàrin àwọn èèyàn yìí. lólu wa fi ní ara wọn létí nípa àgbà tí anabi ibrahim tó sọ fún bàbá àtàwọn èèyàn rẹ̀ pé ma hadhihi tamathilu allati antum laha aaqifun èwo làwọn òòṣà wọ̀nyí o èwo làwọn òòṣà wọ̀nyí èrè lèrè ń jẹ́ tó bá ti di pé wọ́n ń bọ ó dòṣà èwo làwọn òòṣà wọ̀nyí eléyìí tó ṣe pé ẹ̀yin ẹ̀ ń sàtìpó sídìí rẹ̀ ẹ̀ gan sídìí rẹ̀ kí ló dé ẹ̀ ń sìn lẹ́yìn Allah ó túmọ̀ sí Ibrahim kì í sọ̀tẹ̀bọ̀ ọ̀sẹ̀bọ̀ ò ní sọ pé ń sọ̀tẹ̀bọ̀ ń ṣe tó fi jọ́sẹ̀bọ̀ ọ̀dà ẹni tí ń sàtakò fẹ́lẹ́ bọ ní sọpẹ́ tí ń ṣe ọ̀dà oríṣi méjìlá ni tí ń sàtakò fún ọ̀sẹ̀bọ̀ ẹni tí ọmọ pàtó tó sọ tí wọ́n ń ṣe di aburú àtẹ̀wọ̀ àmọ́ tí ń wò pé ń rí òun la òun gbọ́dọ̀ kọ̀ fún ọ ẹni tó máa tí wọ́n ń ṣe láì dáa tó sì jẹ́ àtakò fẹ́sìn Allah sọ àwọn eléyìí lòlú wa sọ wípé tẹ́ ẹ bá fi lè pè wọ́n lẹ́yìn tẹ́ ẹ ti mọ̀ kórí àánú ni wọ́n wà tẹ́ ẹ pè wọ́n kó lórí àánú yìí tẹ́ ẹ pè wọ́n lọ sójú ojú ọ̀nà mà àmì kólúwa fọ̀nà màyín nù. kí ló dé ewo làwọn ò sàwọn yìí o kẹ́kẹ́ gbogbo yín gan sídìí rẹ̀ ẹ gan sídìí pẹ́ǹsì ọlù wọn ni bẹ́ẹ̀ làbí ni ọjà yóò béèrè tẹ kó béèrè náà ló béèrè ọ̀jọ̀dẹ̀ náà abá ànàlá àbìdí abáwọn bàbá wọn kí àwọn òṣèré ni wọ́n ti àbí òye wa ọmọ kan ò sì ṣe tí ó sọ pé nǹkan tó ń bá bàbá òun àwọn bàbá ńlá òun lórí rẹ̀ ànú ni níbo ti jẹ́ pé àwọn bàbá wa la bá lórí ẹ̀ níta bá àwọn bàbá wa lórí ẹ̀ làwa náà ṣe eléyìí fi hàn pé gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ṣe sọ ní kìtàbù tawhid wípé ntọ́pa sábàbí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ádámù alayhi salam òun náà lọ̀rọ̀ ọba àti báwọn bàbá wa lónìí àwọn ní tí ń ṣe kèfèrí kí lọ́fà kí wọ́n á fojú ọ̀nà bàbá lẹ̀ áno mọ́tàkà sórí tí ń sọ pé tí bàbá mi ṣe tó fi kú ọ̀dà hmm, ọmọ àlè ní ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn bàbá àwọn bàbá àwọn ni lọ́fà ìsìnà fọ́pọ̀lọ̀ wọn là bá àwọn bàbá wa kí gbé ní nù túmọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pàwọn náà ti ṣe làákàyè wọ́n ò sà wọ́n yìí àwọn ò sà kúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibò yìí wọn ò wúlò wọn ò sàǹfààní a kì í bá wọn sọ̀rọ̀ kí wọ́n dá a kì í síntọ́ sí wọn kí wọ́n yẹ ẹ̀yìn gbẹ́kùmọ̀ wá pa afẹ́ lù wọn kí wọ́n kọ́ wọ́n gbágbárí wọn kó mbẹ́ ẹ máa ń gbọ́dọ̀ kórìí ẹ̀ lábáwọn bàbá wọn kọ́ wọ́n ní kí lọ́mọdé mà àbẹ́ mọ̀ kí wọ́n ń da aláṣà bẹ́ẹ̀ kí lọ́mọdé mà dákun gba fáwọn bàbá ẹ lọ bá àwọn bàbá ẹ lórí ẹ má yáwó àwọn bàbá ẹ lọ mànà wọn ni bá a ti bá àwọn bàbá wa nù ìdí nu tẹ fi rí táwọn Yorùbá lónìí wọn ṣẹ́kù lórí àǹbọ̀gì àǹbọ̀pẹ àwọn kan ń sìn ògùn àwọn kan ń pè Ṣàngó àwọn kan àwọn ń bọ wọn ń bọ ìṣù àwọn kan ń àwọn kan ń ṣe gúngún àwọn kan ń ṣe alágẹmọ àwọn kan yà á bọ rẹ àwọn òòṣà lóríṣiríṣi bí wọ́n ṣe ń bòkè ni wọ́n ń bọ lẹ́lẹ̀ bí wọ́n ṣe ń bodò ni wọ́n ń bọ àpáta. A'udhu billahi minash shaitanir rajim kí ló dé wọ́n ní bá a ti bá àwọn bàbá wa nù ọmọ òsì lè bá ìpèlè ìyá rẹ̀ kó sasọdá báwọn bàbá wa màmá wa bá ń ṣe ń ṣe náà làwọn náà ṣe àwọn ìsọmọ àlè. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين ó ní àkọ́bá jẹ́bẹ̀ ó dájú o pé ẹ̀yin o àtàwọn bàbá yín o orí àmì tó hàn ńlẹ̀ wà nítawọn ọ̀sẹ̀ bọ àwọn kẹfẹ́rí ìfẹ́ gbọ́ ni tá a ló wà lórí àgbà tó wí ní àbújá ọmọ tá a bí tá a wò láàrin wá ń bí lẹ́gbẹ́ àlùbáríkà àwọn òòṣà yìí náà ló ti dàgbà ọwọ́ á ní orí àánú láwà ee èèmà ló kutu pẹ́pẹ́ ayédáyé òyìnbó hmm. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún bàbá rẹ̀ gbogbo asòrò asopọ́tẹ̀ ẹ̀sopọ́lé yìí báyìí wọ́n jà ń káwọ̀ burúkú tí ń gbọ́n eruku sí ni lórí tábà ti wọlé yìí máa kó gbogbo ẹ̀ ńlẹ̀ gbọ́dọ̀ wò oní tí wọ́n bá dán kí ló máa tẹ̀lé ọwọ́ ló gbin náà ni wọ́n fẹ́ rí bí ó ṣe gbin náà ẹ̀rí kan bàbá wọn máa bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ ní pé dákun mẹ́sẹ̀ bẹ́ẹ̀ lákùnmọ́ àmọ́ kókò ní gbiná àmọ́ mo jogún ẹ̀ lọ́dọ̀ mi òkè ojogún ẹ̀ lọ́dọ̀ ọba rẹ ọ̀wá arúgbó jogún lọ́dọ̀ ọba rẹ àwọn èèyàn ń jogún owó lọ́dọ̀ kéré alẹ́ ní tó jogún ilé ọlọ́gọ́rùn ọlọ́gọ́rùn àgbékà lọ́dọ̀ bàbá rẹ òrékìsà jogún lọ́dọ̀ bàbá rẹ̀ òsà ló jogún lọ́dọ̀ bàbá rẹ̀ à ah, wallahi wa ìfẹ́lẹ̀ ọ̀ òbẹ́tì àrẹ̀ orídìí eléyìí ó ní àtẹ̀yìn ẹ̀rí pé kété pé eléyìí ń bẹ nọ̀rọ̀ tó jẹnu ànábì Ibrahim lọ ní Yorùbá lẹ́nu ó ní kíkọ́ wá sọ fún bàbá ẹ̀ <laughs> àtàrí ìyá rẹ̀ pé báàgì kí lóòkúta tí mo rí tẹ́ ẹ̀ máa lọ forí kalẹ̀ fún un ó ní àlákàyé nù lákàáyé lòkúta ebi ni wọ́n pè lókun ó ní a tún lè fòkúta ṣàpèjúwe rẹ̀ a lè fòkúta ṣàpèjúwe rẹ̀ ńgbà mi báà mi mi ò rò pé ṣe làákàyè lẹ́nu ẹ ẹ̀ ṣe làákàyè ni actually ẹ̀ ṣe làákàyè why must you be frustrating for a story? ó sì lè máa forí kanlẹ̀ fòkúta ṣe à aládùúgbò ẹ gbà mí ó wọ́n o á rẹ̀ ní tí wọ́n gbà láàrin àwọn méjèèjì ńgbà tí gbogbo wọn bá dé ẹ sọ tí mo sọ báà mi ọmọ ní ìṣẹ̀lẹ̀ aka yìí àwọn ará àdúgbò àti kílẹ̀ yìí ṣe mo borí kalẹ̀ fún laka ayé nù kí ni wọ́n rí tó fi sọ pé bàbá rẹ̀ ò sí laka yìí irin lásán ni bàbá ọkàn máa forí kalẹ̀ fún wọn àti laka yìí ṣe ẹ rí i pé sẹ́ni tó wá bá pé mẹ́ẹ̀ẹ́dógún èèyàn méjìlá ni wọ́n pe ọ̀rọ̀ ọmọ yìí wà reasonable dáàdi tọpẹ ẹsẹ làkà yìí kọsẹ bá ti làkà yìí ẹ bá mọ̀ pé kíní yóò wọ tẹ títa bá gbé ta lọ dànù kúnjà rìbó là tá gbé lọ bí tí wọn ti wú tí wọn ti tuntun rọ oníkọmọ àlọ lẹ́yìn wọn gbára dálẹ àìsí làkà yìí lòótọ́ tí ìbá ti kí kámọpẹ gọ kámọpẹ àgbàlagbà gọ àbápẹ gọ ẹ mọ̀ pé wọn ò tí ì sọpọ <laughs> tó eléyìí nígbà tí ànábì Ibrahim aleyhi sọlá sọ pé ayẹyìn o àtàwọn bàbá yìí o orí àánú tó hàn ọ̀pọ̀ àánú tó hàn gbangba lẹ wà lórí ẹ̀ ọ̀rọ̀ yìí dùn wọ́n ọ̀rọ̀ dùn wọ́n wọ́n ní ajitana bil haqq am anta min tó mọ́dọ̀dọ̀ wa fún wa ní àbọ̀ ha ọ̀la wà lórí àánú tó anabi máa ṣẹ̀fẹ̀ àwọn anabi yẹn ṣẹ̀fẹ̀ torí pé sí ṣẹ̀fẹ̀ àmì àìmọ̀kánì ẹ̀gbọ́n táwọn èèyàn anabi musa sọ fún nígbà tá ni kọ́ bá wọn bí olúwa léèrè kálẹ́ni tó pààyàn tòní inna Allaha ya'murukum an tadhbahu baqara Allahu ń pa yín láti kékeré pa màálù fẹ́ à ẹ bẹ́ẹ̀ tiẹ̀ gbọ́ musa ni à ń béèrè pé kọ́ bá wa béèrè lọ́dọ̀ rẹ̀ ta lọ pààyàn káfí lè mẹ́ni tá a di tèrí àpò ọ̀wá ló ní kápá màálù màálù àti wọ́n pààyàn wọ́n lọ́jọ́ ra wọn ọ̀fẹ́ máa mú wa ṣeré ni ọ̀fẹ́ máa mú wa ọ̀fẹ́ máa tó wá ṣẹ̀fẹ̀ ni wọ́n ní qala a'udhu billahi an akuna min al qalu atattakhiduna huzwa wọ́n lọ fẹ́ sọ wá dẹ́ntọ́ máa fi ṣẹ̀fẹ̀ ni a'udhu billahi an akuna min al-jahili Allah níbi kí n jọ́kàn nínú àwọn aláìmọ̀kan tó láàrin tí ń ṣẹ̀fẹ̀ aláìmọ̀kan torí ẹ̀ wọ́n á ní sèwọ Ibrahim ó mójòdò wá fún wa tó ń fẹ́ ká mọ̀nà ni agẹ́gẹ́ bí àwọn bàbá rẹ̀ tó fẹ́ ṣìnà fún wa agẹ́gẹ́ bí àwọn bàbá rẹ̀ tó fẹ́ ká sórí ibú ká wọná àmọ́ anta min abọ́n sáwàdà. قال بل ربكم رب السماوات والأرض أني أعوذ بالله من سنة سوداء ọ̀rọ̀ yẹyin ni gbogbo àwọn òkúta ìpẹ́ gbogbo tẹ gbẹ́ kalẹ̀ tẹ́ǹkà tẹ̀ra yín dànù tẹ́ǹfà tìkọ ara yín ṣòfò tó ti pẹ́ sí làákà yìí báyìí sólù ayín wà nù sólù ayín nù ẹ́ olúwa yín oná lọ́ba tó dá sánmà méjèèje ọba tó dá lẹ̀ méjèèje tó eléyìí ńlọlúwa òdodo alladhi fatarahun ọba tó pilẹ̀ tẹ̀ dá sánmà méjèèje tó pilẹ̀sẹ̀ dálẹ̀ méjèèjì tí èsì kó wo tẹnìkan dàtì ẹ̀ ẹnìkan ọ̀dàrú sámàlì ẹnìkan ọ̀dàrú lẹ́rí tá a wá ní nǹkan náà ti máa dẹ́dà tí ìbá ṣe Allah olùwà yín o wa ana ala dhalikum mina shahidin èmi o ẹlẹ́rìí ni mo jẹ́ fún yín lórí gbogbo tí mo sọ yìí ya Allah yìí lọ́lọ́wà yín o kìí ṣe àwọn òòṣà igi àti ìpẹ́ tí tẹ̀ ń bọ̀ yìí orí pẹ́ sí ní alẹ́ wá ẹ ẹ máa nà ẹ má fi pọ̀ bọ ìfẹ́ni tó sì nà ẹ kò sì nà ẹ sọ pé ọmọ nà ní ti pé bá a máa ṣe láyà yọba kó máa kó máa nà sàn wọ́n fẹ́ bá ní tá a bá wò ó a lè sọ pé náà ti ṣe hmm, a lè sọ pé náà ti ṣe yóò bá lẹ́bùnú ẹni tó sì nà wọ́n máa ká dìjà lórí níjọ́ tẹ́nìkan bá wá sojú abẹ́ǹkò wọ́n á mọ̀ pé tí gbogbo èèyàn rí pàǹtí tí wọ́n ń kan sára sí wa wọ́n á sọ pé ntáǹtí ọ̀dà watallahi la akidanna asnamakum ba'da an tuwallu anabi ibrahim alayhi salam ó búra ó sì jẹ́ kí wọ́n gbọ́ ìbúra tó bú apá kan ni wọ́n gbọ́ máa dẹ́tẹ̀ sí àwọn ọ̀tá yín yìí. máa gbìyànjú láti rí pé mo ṣe wọ́n sùtà máa fọ́ wọn lẹ́yìn ìgbà tẹ́ bá pẹ́yìn dà tọrọjọ ọdún lọ́jọ́ yẹn wọ́n ti wá jó fóòsà wọ́n ti wá kọrin ìgbà fóòsà wọ́n ti wá gbé gbogbo táwọn jó Ibrahim náà tẹ̀lé wọn lọ njọ́ náà ní sọ fún wa kí làwọn òsàkúgbèkúgbè ibẹ̀ lórí ibú yìí tí gbogbo yín wá gan títì rẹ̀ kí lẹ́yìn ṣe ní ìtìtẹ́ ẹ̀kọ̀ pọ̀ bí eṣú ẹ̀ntara yín dànù wọ́n ti bá àwọn bàbá wa ní wọ́n náà máa yọ ìlànà bàbá láàrẹ lọ́wọ́ bàtí Ibrahim ọ̀fọ̀ lójú àti ẹ̀yìn àtàwọn bàbá yín ọ̀dájú kò rí àmì lẹ́wọ̀ <laughs> so òun sáwàdà ní àbọ̀ mílíọ̀nù Allah lolúwa ni kì í ṣe gbogbo nọ́ńsẹ̀nsì wọ́n gbọ́ wọ́n fi gbígbọ́ sáláì wọ̀ wọ́n ọ̀ka ọ̀rọ̀ rẹ̀ fún wọn òkè ẹ̀ pé ah, ọmọ alẹ́ gbọ́n tó rú àwa ẹ̀ tá àti ṣe tá àti bí ìyá rẹ̀ tọ́ wọ́n pẹ́yìn dà Ibrahim wa ń sọ pé kí ọ̀nà ọmọ lérí sáwọn èèyàn kékeré ní sẹ́mi wọ́n jọ gbogbo táyà mọ́tò ẹnìkan ti ṣe ti kọ́ ọ ó lówó jo gbogbo táyà mọ́tò kọ́mọ yìí ọmọ lọ tẹ́ fẹ́ẹ́ nù rẹ̀ kò lè tẹ́ à ẹ̀rù ọba àwa àmàní wọ́n máa wò pé kò ní í ṣe anabi ibrahim aleyhi salam ó ní bá pẹ́yìn dà tẹ́ ẹ sọdún yín tẹ̀ ń ṣe tán máa fojú àwọn ọ̀sà máa fi rí màá bo. tó bá dijọ́ ọdún yín tẹ́ bá ti pẹ́yìn dà ẹ gbà. nígbà tó jẹ́ ọdún yẹn tó ń súnmọ́ bàbá rẹ̀ wá sọ pé ìwọ Ibrahim ọba wa lọ sí ibi àti yẹ wa o ọba wa lọ sí ibi ọdún wọn náà rí bọ́dún ṣe ń dọ̀yìn gbà ọlọ́dún lọ́mọdún ọmọ ọlọ́dún náà yẹ kọ́ gbogbo ẹjọ́ ń sẹ́nu payapaya tó sọ pé òòṣà kan kìíní kankan ó rí bó ṣe dùn gbọ́gbọ́n kan sí ìjọ táwọn wò ọ tẹ̀lé wa anabi ibrahim ti tẹ̀lé wọn. nígbà tó wà lójú ọ̀nà ibrahim bá gbéra rẹ̀ ṣubú ó dìbà púpọ̀ ń ṣubú ó lára wọn yá. وقال إني سقيم مرمين بس ẹjọ́ tí wọ́n fẹ́ ṣàfihàn sanabi ibrahim pé lórí pé àwọn ọlọ́àbí àwọn eléégún ni eégún tí wọ́n máa ṣe rọ̀ sálọ́run ló ti wà tọ́kadà gbá tó ní wọ́n máa gbóòn lọ títí ọ̀sìtì eégún tó fọ́ gíláàsì bàbá ọba kan tí bàbá ní kó kó gbogbo wọn sátìmọ́lé ọba kan tó wá pàṣẹ ìṣú ọba tó kó wọn sátìmọ́lé gbà ọ̀tàrọ̀ ọ̀run mọ́lé bàbá ni wọ́n gba abẹ máa lọ ọ̀run gíláàsì mọ́tò tèmi tí wọ́n tún fọ́ kí wọ́n sanwó ẹ̀kún tó máa lọ ọ̀run wọn padà <laughs> tọ́ ẹ̀rí fáwọn ti ń ṣe é gùn àwọn ẹlẹ́yìn pé irọ́ ni o irọ́ bú irọ́ bú wọn á nígbà ó mọ ọ lọ sókè kíní kàtà tí máa ṣe é gùn ó rí inú ló dùn wọ́n ló dúpẹ́ pọ̀ ọjọ́ mọ̀ jẹ́ irú rẹ̀ wọ́n ní kánábì Ibrahim ọ̀ka lọ anábì Ibrahim wọ́n á dọ́nà ọ́ á dín mọ́párọ̀ wọn ọ̀yá lọ́ba ṣubú gbogbo wọn bá ń gbára rẹ̀ kọjá lẹ́ni tó ti ṣubú kalẹ̀ wọ́n ní kí ló dé kí ló ti ọ́ ní ìgbádùn mi nígbà tí gbogbo wọn lọ tán tó kọ àwọn tọ́lẹ̀ táwọn ń bọ̀ lẹ́yìn. النبي rọmi sàlláhi la akidanna asnamakum mo fi allah búra pé máa fi ojú ما èrè yín ما àwọn òsàáyé máa ما wọn rí ìmọ̀ lọ máa fojú wọn rí ìmọ̀ wàláhì máa fojú wọn rí ìmọ̀. sẹ́mi kò yẹ kí àwọn ẹni tí wọ́n fetí kọ nínú àwọn tí wọ́n lẹ àwọn arúgbó àwọn tí ọ̀gbá dunu wọn tí wọ́n fetí kọ yẹ kó tètè lọ ta àwọn òsà lólobó gbé ètò tètè bí lẹ o àwọn kan ń pètè pèrò fáwọn fojú rí ìmọ̀ o ní ìsìn bá pé lòdù lẹ wà àwọn kan kó gun bọ̀ wá jà yín nílùú ìwọ ti wá láǹfààní àti gbọ́ ní inú inú ahéré tó wà nínú oko báwọn kan dẹ́tẹ̀ pé àwọn kan lùlù aago mẹ́fà làwọn ti ń bọ̀ tọ́nà pé aago kan tá a wà nídìí ó ti tètè sáré mórílé inú olúgbọ̀nà inú gbó tí wọ́n ti ní rí ọpẹ́ tọ̀ etí eyín mélòó kílẹ̀ fi gbọ́ kílẹ̀ jẹ rí láyé tẹ̀ bẹ́sẹ̀ eyín jẹ kálukó fi lélẹ̀ àwọn kan bọ̀ wá bá yín wọn láwọn ọ̀pá yín sẹ́mọ̀ká sí bẹ́ẹ̀ so ọyẹ kẹ́nìkan náà ti lọ ta àwọn òòsà náà lólobó bọ́bá tiẹ̀ wá jẹ́ pé ntótó sìn làwọn náà tí ò ti yẹ kí wọ́n ti gbọ́ kẹ́nìkan dètè sáwọn tọ́ wọ́n ní nígbà táwọn èèyàn náà Ibrahim tí wọ́n jáde láti lọ sọdún wọn wọ́n gbọ́dọ̀ Ibrahim kọjá tó ní jáde wá pẹ̀lú wa. ó ní mi gbádùn ó sì ti sọ lánàá pé ẹgbà wa mi rùn ó ní Ibrahim ti sọ nírú àná pé tàlọ́ọ̀hì la àti ìdáná àsùnámù kan bá àdá tó wọ́n lò mọ̀tìrì wọ́n fi ọlọ́ọ̀ búra pé màá fẹjọ́ àwọn òòtà yín réèmọ̀ ìgbà tẹ́ bá padà tẹ́ ń padà lé apá kan ni wọ́n a ṣe yọ ti fetí طب النبي إبراهيم عليه السلام فجعلهم جذاذا إبراهيم عليه السلام أفا وومو ومو أفا قبوا وومو ومو آه ما rí أكين لو تاني تتوى عن wà ń إلا كبيرا لهم ọwọ́ adaka sí ńlọsà tí wọ́n gbẹ́ tó tóbi jù la'allahum ilayhi yarji'un báyà wọ́n jẹ́ padà sọ́dọ̀ rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fàjà tí o fi wá fojú gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ rí mà báyìí a àwọn ànábì Allah àwọn gbọ́n púpọ̀ tó bá tó gbogbo wọn lọ́fọ́ àní jèrè ọ̀rọ̀ lára wọn ń bọ̀ wá fọ gbogbo wọn tala fẹ́ bì àmọ́ sẹ́kàn ó tún wá dé ètò tóbi jù tí ó lè ṣàlàyé dáadáa ìdí tó fi fojú àwọn ọmọlẹ́yìn rẹ̀ rí ìmọ̀ tó fi ṣe wọ́n lọ́sẹ̀ tọ́. bóyá wọ́n jọ padà sọ́dọ̀ rẹ̀ kọ́lu man fa'ala tálẹ́ni tó ṣe àwọn òòṣà wa báyìí <laughs> ta ló ṣe báyìí pẹ̀lú àwọn ọlọ́run wa àwọn ọlọ́run tá à ń sìn tọ́wọ́ afojú wọn rí màá báyìí innahu lamina zalimin dájúdájú inú àwọn alábòsí lolú ẹ wà. Ah, ah. kí ni wọ́n ṣe fọ́ ṣé wọ́n gbóúnjẹ lọ́wọ́ rẹ ni àbí wọ́n dínà mọ́ alábòsí lolú rẹ̀ náà ẹ rí i pé wọn ò nílà ká ìlú ọ̀tọ̀ wọ́n fọ́ àwọn òsè ayé wọ́múwọ́mú bóyá àwọn kan wà nù wọn tẹ́mi ò tí ì bọ́ lára wọn tán ẹ yẹ ká ẹ lè bi wọn kí ló dé táǹsì yín báyìí ọ̀kan ti ẹ̀wà tí nǹkan kan ò ṣeun ẹ tún padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀ bíléèrè àyẹ̀sì làákà ẹ̀ ẹ̀yin wá lọ pápẹ́jọ ẹ̀ ń pápẹ́rò ẹni tó yẹ kẹ́ bilé rẹ̀ sílẹ̀ àwọn ẹni tó tún pọ́n tí wọ́n ń pariwo tí wọ́n ń ké lọ́wọ́lọ́wọ́ táriwo wọn ò jẹ́ sára yọ gbádùn ẹ bí wọ́n léèrè tí ń parí lẹ́kún wọ́n ní àwọn ò sí kún a wọ́n fọ́ wọn ò sunkún wọn ò ní fílẹ̀ <laughs> tọ́ wọ́n ní ẹni tó ṣe bá alábòsí ni o. قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم أنا أقبتي أدقا Hmm, ọ̀dọ́ kan ń sọ̀rọ̀ wọn ń sọ̀rọ̀ àwọn òòṣà wa ń sọ̀rọ̀ wọn ń pé òun ò fojú wọn rí èèmọ̀ ń pé òun ò fojú wọn rí èèmọ̀. يقال له إبراهيم wọ́n ń pè ní Ibrahim yéé <laughs> ṣe pé ismuhu Ibrahim torí tí ẹ̀ bá wà lọ́wọ́ péńtẹ́ wọn ní pé ó kọ rẹ̀ ní lágbájá pé olórí Ibrahim ló ń jẹ́ àbí òye wa Ibrahim àbí kí ni wọ́n ń pè ọ́ látijọ́ tí ayé ti ń bẹ làwọn èèyàn ti máa ṣe bẹ́ẹ̀ wọ́n mú ọkọ rẹ̀ o wípé Ibrahim ló ń jẹ́ o wọ́n mọ̀ pé Khalid ló kọ rẹ̀ o wọ́n mọ̀ pé wọ́n ti pè Hafsa ló kọ rẹ̀ o tó bá wá di kí wọ́n fẹ́ ka ìsùn kan sí ọlọ́run gbégbá gbé pé afọ àfi kí ló pé kí ló pé láti wọ́n gbọ́ bá ti rí ọmọ jẹ́ mo rò pé yé wọ́n ní Ibrahim àti kí ni pè. <laughs> La ilaha alábòsí táwọn èèyàn yà àtijọ́ aláyé ti dáyé tó ti gbé kóòtù rẹ̀ wọ̀ yúnífọ́ọ̀mù ti rẹ̀ gé wọn bákan náà ti gbogbo wọn rí wọ́n ní wọ́n ń pè ní Ibrahim sẹ́yìn ọ̀mọ́kọ rẹ̀ ni ibò mọ̀ nù yín ni tọ́ ọ̀rọ̀ tí Ibrahim sọ yẹn aleyhi salam ni wọ́n fi ti kọ́ àwọn olófòfó.